ọjọ́ ojú yá ẹbí ọjọọ ọjọọ ẹ̀jẹ̀ ẹbí kí ló lè ọjọọ kí ló lè ọjọọ níbo ọjọọ ẹ ọjọọ rí ọjọọ ẹ. ọjọọ wá ń pè é ní Ìlọrin àwọn táwọn amọ̀ ńlọrin dáadáa ni wọ́n lálùbáríkà bí àwọn alájì àwọn èèyàn nìyẹn ìwọ wá pè é ní ìdààmú Ìlọrin ẹ. rádaràda ọ̀fẹ́ ah, àwọn èèyàn gidi ọ̀fẹ́ ìsàkùnrin kọ́gbọ́n ń dà lọ́rin láàmú ń dà àdúgbò láàmú ọwọ́ apẹ̀rẹ̀ ráre ìdààmú lọ́rin. ṣùgbọ́n mi ò ráàyè tiẹ̀ lónìí bó wà mi ò ráàyè tiẹ̀ àwọn èèyàn gidi ló wà lọrin àwọn alálùbáríkà. bàbá síbì ògùn ẹ fọṣẹ gan ògùn ẹ fọṣẹ gan mo dẹ̀ fẹ́ máa ké mo fẹ́ máa ké ọ̀gá mi mo fẹ́ máa ké kí ló ṣẹlẹ̀. twenty bag of cement mo ah, ah, ní mo rà gbogbo kí ni ẹ ti waste block gbogbo blog. tó wà lẹ́yìn gbogbo blog. yẹn ti fọ́ lẹ́yìn. ohun tí mo dẹ̀ fẹ́ ṣe ni kó bá ah. ṣe máa ṣe ìrẹsà nínú òrùn yìí ò tẹ́ mi lọ́rùn ló fẹ́ kí n kọ́ọ̀lù yìí wọ́n fi kọ́ ẹ́ òjò ẹ̀ dẹ̀ sọ sí ó bá o bá gbogbo ẹ̀jẹ̀ ni ó bá gbogbo ewé òjò owó gan lélẹ̀. Ah, ah, ah, eh, eh. sábà ní kó jò mọ́rọ̀ ni. òjò owó ló lọ rọ àyà. alaye ẹ má bínú ọlọ́run ajé máa di ọjọ́ ẹ̀ lẹ́lẹ̀ fún ọmọdé òní mi ẹ̀kọ́ jẹ́ kó má ra lọ. alaye kí ló ṣe léè tó lọ kúlẹ̀ síwájú ni ẹ tó ń tọrọ ọbẹ̀ wàá tó ló fò ní ẹ ni. sẹ́mi <laughs> ò sọ fún ẹ ni ìgbà tó ọ̀ sí nílé ó yọgi sí mi tí mo sáré kàbàkàbà. Eh! Hmm. ọlọ́run tó yẹ tẹ́mi hmm. kí ló wọ́n bá sí bẹ́ẹ̀ wá bínú o wọ́n tún lè burúkú ní ẹni wọ́n tún fẹ́ tún bíbí mọ́ ọ lórí ni ìgbà wo ló dé gan ìgbà wo ló dé tó fẹ́ máa wọ́ ọ lára kí ló ń jẹ kí ló ń jẹ tó ṣe bí olórí burúkú bíbí rà. mo sọ fún mo sọ fún mo ní tó bá wà ní pé kò lè dẹrú ẹ wò. wọ́n ẹ̀ sílé ológbò lélẹ̀ o fẹ́ jẹ́ kí lè dílé èkúté tiẹ̀ eh, eh. wọ́n tún pọ̀ lójú ẹni sórí èjì eh, ni orí èjì ni. ọ̀gá náà kẹjọ rẹ ayé fẹ́ bàjẹ́ wọ́n kọ́ ọgbà kò ayé fẹ́ bàjẹ́ ẹ̀ ẹ̀ náà fẹ́ wà ní ẹ̀jẹ̀ ni. wọ́n lè fi màtáyà fún màtáyà sí jẹ́ rẹ̀ wọ́n tí ara wa gbèsè títí àwọn àmà gòrí ẹ̀ ní ìwọ́ sẹ́mi ọ̀gá ẹ̀jẹ̀ kan á fún wa mi kò bá yẹ ọmọ yìí. a ń jẹ̀kú kó tọ́lá wo ó ah! tún wá gbọ́wọ́ ẹ̀ sáà wò. èmi ni akẹ́kẹ́ yá bí èmi ni akẹ́kẹ́ yá èmi ni akẹ́kẹ́ yá àjọjú yá bí ẹ̀kúnjú yá ẹ̀jẹ̀ bí kí ló lè ṣe kí ló lè ṣe níbo níbi ẹ̀ẹ́dẹ̀rẹ̀. Oh,